الله والصلاة والسلام على خير خلق الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سلك سنته إلى يوم الدين أدوك فún ọlọ́run ọba àtọ̀rọ̀ àlékún kí àti àlékún gẹ̀ fún àlẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ wọlé wọ́sán àmì kẹwàá àti ọlọ́run kẹwàá báwọn. èyí ni àkọ́tún ètò yìí ètò àhúdà ní àbúṣọ̀rọ̀ eré tí yọmọ gun orí afẹ́fẹ́ báyìí láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sọ̀rọ̀ àbúdé gbadébọ̀rọ̀ jí kí ọlọ́wà tó ṣe wọ́n mi sí mi lọ. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدسي علي نقبى irú àwọn ẹran ilé ìtọ́rọ wọn bá gbà palẹ̀ fi palẹ̀ yá àbí hadi àbí àkíkà àti sàlàyé pé bí ọjẹ́ ràkúnmí a sì jẹ́ màálù bí ọjẹ́ màálù àjẹ́ àgbò a sì ti sàlàyé pípé àgbò lọ́lọ́lá jù níbi iléyà àti àkíkà nígbà tó sọ pé ràkúnmí lọ́lọ́lá jù nígbà tá a bá fẹ́ pẹ̀ràn àdáyà ilé ìta máa fi tọrẹ fún Kaaba tí kò tún sí ara míì tí èèyàn lè pa láti fi ṣe iléyà bí gẹ́gẹ́ bí ehoro gẹ́gẹ́ bí pẹ́pẹ́yẹ gẹ́gẹ́ bí adìẹ àbí tòlótòló kò sí míì rárá o àwọn ẹran tí sẹ́rí àtọ́ka sí òun náà láti sọ yẹn ràkúnmí màálù àti kárí àgbò ó kárí abo àgùntàn ó sì kárí orúkọ ewúrẹ́ àti ògúnfe àwọn eléyìí la lè pa fún léyà yàtọ̀ sí eléyìí bàbá rẹ lómi tó fún pàǹkà míì gẹ́gẹ́ bí adìẹ ẹtù tòlótòló pẹ́pẹ́yẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níṣẹ́ lọ́kàn pẹ̀ràn tó fẹ́ jẹ wọn kì í pèlè yàn nílé ya, ìbẹ̀rù ọlọ́run gbogbo wa ọba jẹ mùsùlùmí ọba má mùsùlùmí ẹ̀sìn tiwa lélẹ́yìí ilé ìtọ́lọ́run fi ránṣẹ́ ó lè má yí ọkọ́dọ̀ ọlọ́run ló ti wá ṣùgbọ́n ní sáláì ń gbà bá di lọ́rùn má fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ nítorí pé wọ́n bá àtijọ́ nínú àwọn ẹni tí ń ṣẹ̀sìn yẹn sọ pé bọ́ọ̀ bá rí owó fi papò wọn náà kọ́ wọn náà bá ti wọn kì í fi ẹ̀sìn tí wá sí yẹ̀yẹ́ kéèyàn lọ lálàáfíà lọ́dọ̀ ọlọ́run wọn kì í fẹ̀sìn wá sẹ́fẹ̀ kọ́lọ́run ọba máa wòyàn ràn ọ́ nítorí pé tóun máa ń fẹ̀sìn islam tóun fi ń sẹ́fẹ̀ tóun fi ń sáwàdà òun fi òfin ọlọ́run fi sáwàdà òun fi ń sẹ́fẹ̀ nù ọlọ́run ọba ẹlẹ́dàá ò sì ní máa wò ọ̀ràn ọlọ́run máa bi títí sẹ́bùrú èèyàn ọlọ́run kó ṣàánú mi kó ṣàánú rẹ̀ torí wa ẹran yìí àti sàmì sí pé ẹran tá a fẹ́ fi pa léyà à ń fún lómi ẹran yìí báyìí a gbọ́dọ̀ pààrọ̀ rẹ̀ a gbọ́dọ̀ lọ fi ṣe pààrọ̀ pípé kẹ́nìkan gbé ẹran rẹ̀ wá kí wàá tiẹ̀ fẹ́ jọ fi ṣe pààrọ̀ kọ́tọ́ bákan náà kọ́tọ́ kó yẹran tẹ́ fẹ́ fi ṣe léyà kẹ́ wàá lọ tà á wípé mo ti rẹ́ni tó rà ju iye tèmi rà lọ ẹ̀ kọ́tọ́ tí bùkátà bá wàá mú yàn bèbè wípé bùkátà ìfẹ́ gbà kéèyàn ta ìran léyà yìí kò tún tọ́ lábẹ́ òfin ọlọ́run bá pé kẹ́ ta á nǹkan ẹyọkan òun náà ní tó lè ṣẹlẹ̀ tí sẹ̀rí àfaramá òun náà ní kẹ́ ẹ mára yẹn kẹ́ ẹ fòmí kẹ́ ẹ fi pààrọ̀ rẹ̀ òmí ìjà wa fi pààrọ̀ rẹ̀ kọjá pé lọ́nà kọnà ọ̀ da tuta lákòókò lọ ó tóbi jùlọ ó lálàáfíà jùlọ tó sẹ̀rí àgbà ilé yìí wọlé àmọ́ kẹsàn-án á lọ sí pààrọ̀ kí pààrọ̀ ibi kẹsàn-án ìgbẹ́ràn yẹn kẹ́ lọ gbé ta ibi kẹ́ lọ fi kẹ́ lọ kẹ́ lọ fi kẹ́ lọ fi dógò gbèsè kátẹ́ jẹ́ sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́nkọ̀tọ́ bí ti wùdọ̀ kéré mà ìbẹ̀rù ọlọ́mọ bá dọ́wọ́ wa o ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ló wà tó sì pé ńgbà tó bá fẹ́ rẹran léyà èsì pọ́ fẹ́ rẹran eléyìí tó da tó wọlé ya lásán ṣùgbọ́n ẹran tí ó fi ṣe kárí mi ní gbogbo àdúgbò tí gbogbo ará àdúgbò fi mọ̀ pé tiẹ̀ yàtọ̀ tí gbogbo àwọn ọmọ aládùúgbò àtàwọn bàbá bàbá tí wọ́n fi máa ah, bá gbogbo aládùúgbò àgbàdá yàtọ̀ àgbòtọ́ ẹgbẹ́ ọ̀rà lówó gégége tí wọ́n fẹ́ lè lẹ lébẹ́lì iye rẹ̀ mọ́láyà ní lọ́pọ̀lọpọ̀ ọmọ wáká pé àgbò yìí ó kọ́sì òun ní five hundred thousand naira wọn á ní kẹ́ni táwa la wá lẹ́sàn tá a sàn ni bọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa àbírú ìwọ́de orí táwọn míì máa ń hù tó ti gbàgbé pé abẹ̀mí náà ní àgbò ọ̀kan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba tó dá làwọn náà wọ́n wá mú àgbo tiwọn wọ́n mú lọ pàdé àgbò àwọn míì wọ́n lè sì pàdé sí pápá àṣeré wípé kíkàlùkù mú àpò tiẹ̀ wá fún kíkà àpò tó bá lè kà kejì pa yọ gbẹ̀bù subhanallah ṣé ẹran tá a fẹ́ ti fẹ̀sìn náà lẹ́wọ́ fẹ́ sọ ní tẹ́ẹ̀mọ̀ ti ta tẹ́tẹ́ báyìí kòjó yọ ọ lábẹ́ òfin ọlọ́run tẹ́tẹ́ lélẹ́yìn tẹ́tẹ́ lélẹ́yìn láti bọ́ ọlọ́run pàdé ẹ̀ẹ́rì aṣọ pé à ń jẹ wa lówó àwa tiraka nínú pákápáká ìlànà wa ti yọrí àtiraka àfìrẹ́ràn léyà àwa náà fúnra ara wa náà la tún wá mẹ́ran lọ síbi tá a ti lù pa abẹ́kùn ọba ní kápá síbẹ̀ àgọ́ mi wọ́n kàn bẹ̀ tí ò ní lè dìde mọ́ omi àkàkú ni wọ́n kàn tó àwọn olùbílẹ̀ ìmọ̀ ìṣèpọ̀nù wọ̀dé tó sì tọ́ bẹ́ẹ̀ ọ̀dájú pàǹtí wá ń ṣe bí ọ̀pọ̀ yàtọ̀ sí pé tí wọ́n ṣe haram ní lábẹ́ òfin ọlọ́run torí tẹ́tẹ́ ni yàtọ̀ sí pé tí wọ́n tún ṣe haram ní lábẹ́ òfin ọlọ́run torí fìyà jẹ ẹranko ni ọlọ́run kò sì gbà pípé kẹ́ máa fìyà jẹ ẹranko ọwọ́ àná àdéhùn anábì Muhammad sallallahu alayhi wa sallam bí ẹnìkan yóò wọ́n náà tó bá ti dọ̀gbìn náà kìí nítorí olóńgbò olóńgbò tó ṣe pé ó fi àjẹ ó dè málẹ̀ tú sílẹ̀ kọ́ lọ jẹ òun ò sì fún lóúnjẹ títí olóńgbò fi kú bẹ́ẹ̀ ni nínú hadith yìí ànábi sọ pé ìnà àbí nínú hadith mi ìnà fi kulli dhati kabidin raqibatin ajra dájúdájú gbogbo ẹni tó bá sànù abẹ́tọ̀ tí mí yọ gbàládà lọ́dọọlọ́ ọ̀dọ̀ wa wọn níbẹ̀ bọ́ lọ́wọ́ bá wa tọdún lé abájẹ́ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́ pé wọn ti ṣòwò ẹran títà tẹ́lẹ̀ gbogbo wọn náà dá sí di rẹ̀ wọ́n máa lọ rẹran wá nítorí títà nítorí pé àwọn náà fẹ́ jèrè kò sí ní tó burú ń bẹ̀ kò sí ní tó burú ń bẹ̀ táwọn náà rà wá fún wọn máa ta ẹ̀yin tẹ́lẹ̀ sì ti ń tẹran tẹ́lẹ̀ náà kò sí ní tó burú ń ẹ̀yin náà fa agbára kún agbára ẹ̀yin náà lọ rà wá fẹ́ máa ta torí pé ọdún ló dé là ọdún ló dé là so sẹ́fẹ̀yìn náà ti sọ ní Yorùbá lẹ́wọ̀ ọdún ló dé là ń ṣe ọlọ́pàá kan ò lè mú wa ọdún ló dé là ń ṣe ọlọ́pàá kan lè mú wa ẹ jẹ́ káwọn ẹ̀rọ ọlọ́run ẹ jẹ́ kí ọlọ́run ọba ẹlẹ́dàá kọ́ lànà fún kálukú káwọn lọ pẹran wa ẹ̀yin ẹ̀lọ́ kó tí wá bó ti ṣe máa ń ṣẹlẹ̀ nílùú gbogbo ni ìlú kan sì lè jẹ́ ń tọ́ yàtọ̀ sí àwọn àdúyò kù ẹ jẹ́ káwọn náà wa nígbà tí kálukú bá ta tiẹ̀ tán ẹni tí ó sì rí ti tiẹ̀ náà tà tán ẹ̀yin tẹ̀ ń tẹran náà wọ́n padà tún kó wá fún náà wọ́n tún padà tún kó wá fún tí tó bá ṣe ní ìdẹ tó bá ṣe ní rọrùn ẹ má jà sọ bèlè mọ́ra wa lọ́wọ́ ẹ má jà yaka ẹ má jà jẹ́ ni tó jẹ́ máa náà ń lè xeyè tó máa dínú rẹ̀ máa wọ̀nyẹn ẹ má jà jẹ́ bẹ́ẹ̀ tó dáa tó bá jẹ́ bẹ́ẹ̀ kì í sèyàn dáadáa ẹ já jẹ́ ni tó ṣe wípé tí ọlọ́run ọ̀lẹ́ ẹlẹ́dàá wa tí ò bá ṣe nǹkan lélẹ̀ òun náà ní sọ́dọ̀ràn máa wọ̀nyẹn lọ́wọ́ ilé ìjọba ìwọ náà èyí ṣe wípé tọ́wọ́ àlọ́ pẹ́ran wa tọ́wọ́ ó wá jẹ́ pé táwọn lè ta ni ma máa ta tiẹ̀ wọ́n náà wáyé tiẹ̀ sí jìnnàjìnnà wáyé tiẹ̀ sí jìnnàjìnnà ọ àwọn ta lọ́pọ̀ ní iye tó kéré sí iye tó ọ̀rà kò sí nítọ́ka nìkan nítorí ni nítorí pé kálukú ni eléyìí bó ti ṣe ń ọ̀nà yẹn ló o wípé fẹ́ pa ẹran hadi kí ẹ bá sọ ipò ọkan nínú àwọn ni màálù ni tàbí àgùtàn a sì sọ ọ̀kọ̀ọ̀kan nínú iye ọdún tí ó nì kó tó ti pa láǹfààní àti pa a ní ràkúnmí gbọ́dọ̀ ti pọdún márùn-ún jù bẹ́ẹ̀ lọ a ní màálù gbọ́dọ̀ ti pọdún méjì jù bẹ́ẹ̀ lọ a ti lọ ti kan lọ. nǹkan ni pé àwọn ẹran tá a fẹ́ torí anabi sallallahu alaihi wasallam ó ní ẹran olójú kan eléyìí tó ṣe wípé ìjọ olójú kan re hàn gbàǹgbà ọ̀tọ̀ ká fi pa léyà ọ̀tọ̀ ká fi pa àkíkà hajj bẹ́ẹ̀ náà ni àléébù kejì òun náà ní kí ẹran jẹ́ àwùjá kọjá arọ ẹran tó jẹ́ pé jíjá arọ rẹ̀ ó hàn eléyìí náà pa láti fi ṣe léyà àbí láti bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alaihi wasallam ó tún sọ pé ẹran eléyìí tó jẹ́ hazilẹ̀ ẹran tó ti gbẹ hàn gbogbo eléyìí tó jẹ́ pé kò sí mùdùnmùdùn kò sí mùdùnmùdùn kan nínú eegun rẹ̀ bẹ́ẹ̀ bá ti rí bátẹ́kùn máa fẹ́ díẹ̀ ó lè gbé ṣubú irú eléyìí báyìí àgbọ̀dọ̀ fi pa àgbọ̀dọ̀ fi pa àpékà àgbọ̀dọ̀ fi pa hádáyà ẹlẹ́ẹ̀kẹrin òun ni almarida albayyinu marabuha <coughs> eré tó ṣe pé àárẹ̀ rẹ̀ fojú hàn gbangba irú ẹran báyìí náà àgbọ̀dọ̀ pa fún léyà mọ̀rọ̀pẹ́ ti ka àwọn àlébù mẹ́rin yìí ọwọ́ àná àdìsá nàbì sallallahu alaihi wasallam ibi tá a bá ti rí wọn lára ẹran wọn láti fi pa ni o àbí àwọn nǹkan míì tá a máa ń ṣe lórúkọ ẹ̀sìn gẹ́gẹ́ bíi hadiyu tàbí so agbọ́dọ̀ eléyìí ẹni tí ń tẹran kọ́ òfin wo lóde wọn gbọ́dọ̀ kàn yín dábàá pé òfin ẹsìn náà ló èèyàn pa òfin ẹ̀sìn ló pa ìwọ wa ní kò sí tọkàn sọ fẹ tàtàkùtà fáwọn èèyàn nígbà tó bá tàtàkùtà fáwọn èèyàn sọmọ kówókówó ni wọn náà fẹ́ gbà yẹn fi ṣe nǹkan rí torí o ọba yé yín dípò tẹ́ máa ṣe fanfa lọ́jà ẹ pẹ́ nìkan nínú àwọn olùmọ̀kẹ́ báyìí báyìí lẹ́ràn yé rí sọ wọlé àbí ọ̀wọ́lé báyìí báyìí lẹ́ràn yé rí tí wọ́n lè pa fún tí òfin ní jẹ́ pé bóyá ó kó lẹ́yìn gbà ní tó da lẹ́tà fáwọn èèyàn kì í ṣe ní tí ọ̀dà eléyìí pàtàkì púpọ̀. tọ́ ẹni tí òun á máa kí nígbà tí ẹni tó fẹ́ rà àti ẹni tó fẹ́ tà tí wọ́n bá ń jọ ń fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ lórí pé sọ wọlé yá àbí ọ̀wọlé yá wọ́n máa jẹ́ pé bàbá bàbá kan lọ́jà táwọn ọmọ kí ó kankan tí wọ́n máa bí kí ó kọjú sí ẹ̀ wá pè wọ́n páwọn ni kí wọ́n wá lájà bàbá wo kí náà fẹ́ fi làjà kí náà fẹ́ fi làjà tó ẹ pé àwọn tó nímọ̀ nípa ẹ̀sìn kí ló dé táwọn máa ń fi àbùkù kẹ́sìn a máa ń fa àbùkù kan ìmọ̀ nípa ẹ̀sìn ìmọ̀ nípa ẹ̀sìn wọ́n yìí kà fún rárá oníkálukú náà kàn sọ́ra rẹ̀ dàpá wọ́n sọ́ra rẹ̀ dólùmọ̀ wọn náà máa ṣe fàtàwá wọn máa dúnbó ẹ̀sìn ntọ́ mọ̀ nípa rẹ̀ má sọ nípa rẹ̀ wala taqfu ma laysa laka bihi ilm ọlọ́ni má sọ nípa ntọ́ mọ̀ nípa rẹ̀ ẹ pọ̀ kan nínú àwọn olùmọ̀ adúpẹ́ fọlọ́ àwọn olùmọ̀ pọ̀ ẹ pọ̀ kan nínú wọn nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí ẹ dákun sí irú ẹran báyìí wọlé ya tí ọba ní kò yí òun lórí fóònù ẹ mẹ́ràn lọ́ba ẹ mú lọ́ba kó wò ó nítorí kó lè ọkàn wa balẹ̀ sí ta fẹ́ rà a sì rí pé ń ta ara tá a dún ọba mu kì í ṣe pé nǹkan tí ọba mu ni la dún fún léyà ètò wa dáàdù tó dáàdù pé ká dún nígbà tá a máa fi pẹran fún léyà ni àbí fún àkókò àbí hajj kó jẹ́ ẹran tó tóbi dáadáa kó jẹ́ ẹran tó jẹun tó yó kánú ó sì jẹ́ ẹran tó ṣe pé olọ́fẹ̀ wọn jù olọ́fẹ̀ wọn jù olọ́fẹ̀ níye lórí jù lọ́dọ̀ àwọn ẹni tó ní pé ah, ẹran yìí báyìí tí ìbá ṣe bó ṣe jẹ́ ìpín wọn tà irú rẹ̀ ló yẹ kẹ́ ra kí wọ́n o kí ó ṣe ti fùkẹ́ wàá máa fi ṣe fáàrí kánù mo lówó owó tí mo ní yìí ra gbò ǹjẹ́ fi rí owó mi tí ọba láti fi nǹkan mi o èèyàn kan ló pa àgbò kan èèyàn méjì dáwó pa àgbò èèyàn mẹ́ta dáwó pa àgbò èèyàn kan sọ eléyìí túmọ̀ sí wípé a kì í dáwó ra bù a kì í dáwó ra bù ọ̀dà táwa lè dáwó ra àgbògùn yà bẹ́ẹ̀ ni èèyàn méjì mẹ́ta mẹ́rin márùn wọ́n lè dáwó ra àgbògùn fún yà torí pé ńgbà wọn bá ti gùn yà ó ti dèèyàn kan ó ti di dèèyàn kan àmọ́ kéèyàn méjì mẹ́ta wá jọ dáwó ra àgbò fáwọn fẹ́ palẹ̀ yà táwọn bá pátá àwọn pẹran rẹ̀ lọ́gbọ́ngbá ọ̀tọ̀ lábẹ́ tọ́ba wa ra àgbò kan kọ́ wá kọ́ wá mú kí àwọn aráalé rẹ̀ ìyàwó àtọmọ àtàwọn mẹ̀lẹ́bí rẹ̀ kí nípìn nínú ládàá rẹ̀ nígbà tí wọ́n bá ìgbà tí sọ pé wọ́n ọba ẹ̀ẹ́dìgì ọ̀pẹ́yẹsí àní wà á ẹ̀lẹ́ bẹ̀yìntì ya tèmi ni ọjọ́ tèmi àti ti gbogbo àwọn aráalé mi subhanallah bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kejì tó dún ó dún bò rẹ̀ ó ní ọjọ́ tí gbogbo àlómọ̀ òun ìjọba ìdàlùkìyà so eléyìí túmọ̀ sí pé ẹ lè dún bò àgbò kẹ wá sọ pé àgbo mi ni àti ti gbogbo àwọn ará ilé ìgbà tó bá lọ jẹ́ pé ẹ̀yin lẹ fowó yín rà ara ilé yín ọba yín dákọ́bọ̀ kan bẹ́ẹ̀ so ẹ lè bùn àwọn náà kí wọ́n bá yín sorogún nínú ládàá ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ sorogún nínú àti dáwó rẹ̀ ẹ gbọ́dọ̀ sorogún nínú àti dáwó àti rà ṣùgbọ́n ẹ lè mú wọn jẹ́ orogún nínú ládàá rẹ̀ ọlọ́run ọba gbà wọn ṣùgbọ́n ràkúnmí àbí màálù èèyàn méje wọ́n lè dáwó ra tiwọn èèyàn méje lè dáwó ra ràkúnmí èèyàn méje lè dáwó ra màálù ẹ̀ sì dúnbò rẹ̀ lórúkọ pé ẹran léya tèmi lágbájá tàmẹ̀dò dóòlà làkàtẹ́gbẹ̀ ni o ẹ̀ dà pọ́ìntì ìpè méje o tó ẹ wàá dúnbò rẹ̀ òfin ọlọ́run ọba gbàbẹ̀ bó ti ṣe lè ṣẹlẹ̀ lórí màálù ló lè ṣẹlẹ̀ lórí ràkúnmí eléyìí jẹ́ báwọn. tọ́ a sì ti sọ wípé o lè dún bó àgbò kan ìwọ tó ra àgbò wípé àgbò tèmi ni o bẹ́ẹ̀ náà ló lè dún bó ràfúnmi kan pé ràfúnmi tèmi ni o o lè dún bó màálù kan pé màálù tèmi ni o tèmi ní àti ti gbogbo àwọn ará ilé mi àtẹnitọ́ wà láyé àtẹnitọ́ ti kú nù wọn ọtọ́ lábẹ́ òfin lọ. tọ́ tọ́lọ́wọ́n bá bá gbà fún yà òfin ọlọ́wọ́n bá gbà ó ìgbà lè dún bójú àgbò kan lọ ìyẹn lè ra àgbò bíi mẹ́wàá ó lè ra jù bẹ́ẹ̀ lọ ó nìkan kó dúnbò rẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ìyẹn lè ra dúra fún mi kan lọ kó dúnbò rẹ̀ ìyẹn lè ra dùmàlú kan lọ kó dúnbò rẹ̀ nínú owó èèyàn láti jẹ́ pé èèyàn pé sẹ́nìkan wá báyàn dá sí so eléyìí ó pàtàkì ó pàtàkì pé ká mójútó ẹni tọ́lọ́wọ́n bá bá gbà fún ẹ lè dúdú àgbò kan lọ ẹ lè dúdú màálù kan lọ ẹ lè dúdú ràkúnmí kan lọ bọ́lọ́wọ́n bá bá ti ṣe gbà fún yín ẹni ká mú un náà pẹ̀lú wa nínú ládàá ká sọ pé ẹran léyà mi àti ti ọmọ mi ẹran léyà mi àti tìyàwó àtọmọ mi ẹran léyà mi àti tìyàwó àtọmọ àti bàbá àti yá mi so àtàwọn ọmọ yá mi tó jẹ́ pé ò dùn bú àgùn so o lè pè wọ́n kẹjọ nípìn nínú ládàá nígbà tó ṣe pé ẹjọ dáwó rà ọ̀tọ̀ bákan náà àti lè dùn bú àgùn ká tó pe àwọn bàbá àti ìyá wa tán ti kú ká tó ní àwọn náà nípìn bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ pé wọ́n náà ara lé ya mi ni títí ìyàwó àtàwọn ọmọ mi àti bàbá àti ìyá mi tán ti kú àwọn náà tún gbà dáadáa ń bẹ̀ ah ìsìláàmù yìí máa dáa pọ̀ àti bọ́pọ̀lọpọ̀ sì mà nípa rẹ̀ subhanallah ẹ wo nísìnyí àwọn ò dákọ́bọ̀ ń ní kọ́bọ̀ ń bẹ àgbo kan náà ni wàá sì mú kí àwọn náà tún ní ládàá lọ́dọọdọ wọn bá ń bẹ kí ni tọ́wọ́ náà kí ni nǹkan nù ọwọ́ kọ̀ọ̀kan pé wọ́n papọ̀ mọ́ra rẹ náà ni ọ̀nà ní kankan so eléyìí túmọ̀ so eléyìí túmọ̀ sí pé agbóyún o wá sàkíyèsí o agbo tí wọ́n fẹ́ pa ni tí wọ́n fẹ́ pa iná ló kì bàbá àti ìyá àti gbogbo wọn tá ti kú àti àwọn náà bọ̀ fáwọn náà nìkan bẹ̀ kí wá ti kọ́ pàgbò kan lọ́tọ̀ wípé ti bàbá mi ti yá mi àyàfi tó bá pé kí bàbá rẹ tó kú kí ìyá rẹ tó kú wọn ti sọ àsọtẹ́lẹ̀ pé ẹ máa pa àgbo léyà fáwọn lọ́dọọdún nínú owó àwọn báyìí báyìí báyìí so owó tí ò ní wà bẹ́ẹ̀ pínpín fáwọn ẹni tó jogún àwọn sẹ́mi pé ńgbà tí ikú bá dé ọlọ́run fi ìdá kan nínú mẹ́ta dúkìá yẹn fi ṣe sàrà fún yín ìdá kan nínú mẹ́ta dúkìá yẹn fi ṣe sàrà fún yín pẹ̀lú máa lò lẹ́yìn fún yín so ìdá kan nínú mẹ́ta yẹn ẹ wá ti wá sọ fáwọn ọmọ yín lẹ́pẹ́ kí wọ́n máa fi ṣe káràkátà kí wọ́n máa fi ṣòwò so inú owó yẹn kí wọ́n máa mú owó tí wọ́n fi máa bá yín pa àgbò lọ́dọọdún tí wọ́n máa jágbó léya tí wọ́n bá ṣe wọ̀síyà bẹ́ẹ̀ á máa mú wọ̀síyà wọn sẹ́yìn àmọ́ tí ó bá jẹ́ pé bàbá wa màmá wa wọ́n ti ṣe wọ̀síyà lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ á máa kí wọ́n bá pẹ́ pé àwọn náà fún ó nípìn nínú ládàgbò lé àtiwá tá a bá pa ni nítorí pé òfin ṣẹ̀rí àsọ yìí pé yajuzu taba'an ma la yajuzu istiqlala tọ̀ ẹni tí ọba wọn fẹ́ pẹran léyà ní ìgbà tí oṣù Dhul-Hijjah tó bá ti wọlé ní ìgbà tí oṣù Dhul-Hijjah tó bá ti wọlé ó ti di èèwọ̀ lórí onítọ̀hún o báyìí ó ti rẹran léyà àbí ò rẹran léyà ṣùgbọ́n lérò kó wọn pẹ̀ran léyà onítọ̀hún ó ti di èèwọ̀ lórí rẹ̀ láti gbé nǹkan kan nínú ọrùn ara rẹ̀ a gbọ́dọ̀ gbé a gbọ́dọ̀ tú gbọ́dọ̀ fà gbọ́dọ̀ mú nǹkan kan nínú ọrùn ara rẹ̀ ó sì gbọ́dọ̀ gé nǹkan kan nínú awọ ara rẹ̀ ó sì gbọ́dọ̀ orí magbe yẹn irun rẹ awọ rẹ èékánná rẹ iná lọ wà títí tí ó fi di ọjọ́ kẹwàá nínú oṣù Dhul-Hijjah eléyìí ti sọjọ́ ọdún léyà ọ wá tún gbọdọ̀ gé nǹkan kan nínú awọ àbí èékánná rẹ náà títí tẹ́ fi ṣe Salatul Eid nígbà tẹ́ bá wá ṣe Salatul Eid tó pẹ́ràn rẹ ìgbà náà ló tó wá lẹ́tọ̀ọ́. láti gé ìjọba fẹ́ gé nínú irun bí kò fẹ́ farun abíyá àbọ̀ fẹ́ fa irun abẹ́ rẹ àbọ̀ fẹ́ dín irun mú rẹ kù. náà ló sì tó láǹfààní àti gé ìjọba fẹ́ nínú awọ ara rẹ awọ kan níbi tí rẹ wà yẹn ó wù kọjá kan fẹ́ gé bákan ní rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ tó o ti mọ̀ pọ̀ pẹ̀rẹ̀ léyà sì iná ló ti gé nǹkan kan bẹ́ẹ̀ tọ́ o ti sẹ́lọ̀n o o ti sẹ́lọ̀n ọ tọrọ àforíjìn ṣùgbọ́n kò sí ìtara kankan tó ṣe àárín yọ pàtàkì púpọ̀ kíkà gbọ́ yé nítorí pé apá kan nínú àwọn èèyàn wọn ò gbọ́ yé rárá wọ́n rò pé alálàájì nìkan lélẹ́yìí ń bẹ fún alálàájì ń tiẹ̀ kìí ṣe ní oṣù dẹ̀fẹ́jà nìkan tálálàájì bá ti gbé àdánitọ́ fẹ́ ṣe gbé fáwọn fẹ́ ṣe hajj tàbí àti ó ti di èèwọ̀ fáwọn nínú tọ́jú èèwọ̀ fún wa òun náà ni pé wọn gbọ́dọ̀ gé nǹkan kan nínú ọrùn wọn má wọn gbọ́dọ̀ gé nǹkan nínú awọ ara wọn má wọn sì gbọ́dọ̀ gé nǹkan kan nínú ìkànnà wọn má kódà àwọn nǹkan míì tó ń bẹ tó tún jẹ́ ìwọ̀ fáwọn tí ò jẹ́ ìwọ̀ fún wọn tó wà nílé tó fẹ́ pẹran léyà pé wọn wọn obìnrin náà gbọ́dọ̀ fi nǹkan kan bójú tiẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sòtẹ́ léyìí nínú àwọn nǹkan tó jẹ́ ìwọ̀ fáwọn nù bákan náà wọ́n gbọ́dọ̀ bóbìnrin lò obìnrin ọ̀gbọ́dọ̀ gbà ọkùnrin ọgbọ́n lò nígbà tó máa ti wà nínú ihram ṣùgbọ́n wọ́n tó wà nílé tó fẹ́ pẹran léyà iná ni òfin yìí ń lọ́rọ̀ mà níbo la ti rí hadith Ummu Salama radiyallahu anha أن النبي صلى الله عليه وآله وسلم قال إذا دخلت العشر وأراد أحدكم أن يضحي فلا يمس من شعره وبشره شيئا akhrajahu muslim anabi sallallahu alayhi wa sallam ó ní ní ìgbà tí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú sọ́dọ̀ hijja tó bá ti wọlé tẹ́nìkan nínú yín tó sì gbèrò láti pẹ̀ràn léyà kò gbọ́dọ̀ fọwọ́ kan irun rẹ̀ kò sì gbọ́dọ̀ fọwọ́ kan awọ ara rẹ̀ bíi ti wòlé òkèrè mà ní mímú ọ̀gbọ̀dọ̀ mú nǹkan kan nínú rẹ̀ mú nǹkan kúrò nínú awọ ara rẹ̀ alimami muslim náà ló gbé àdéhìí ìjáde ẹni tí yóò bá wa pa ẹran léyà tó sì fẹ́ ipe kí àwọn aráalé ilé òun àti àwọn mọ̀lẹ́bí òun káwọn náà fún wọn nípìn nínú ládàá yìí pẹ̀lú òun gẹ́gẹ́ bá a ti ṣe ṣàlàyé síwájú bóun ni ó ti ṣe wí náà kì í sàníyàn lélẹ́yìí òkòjó yọ kì í lélẹ́ yìí ntọ́ sọ jáde lẹ́nu ni wọ́n sọ pé bismillah wàlláhu akbar allahumma taqabbal minni allahumma hadha anni wa an ahli bayti bismillah wàlláhu akbar allahumma taqabbal minni allahumma hadha anni. وعن أهل بيتي wọ́n ní ẹ̀sọ́ yorùbá awọ̀ bọ́lárúbáwá òbúrò bísímilẹ̀ lórúkọ ọlọ́run máa dùn wọ́n fẹ́ dùn ẹran yìí lórúkọ ọlọ́run allahu akbar ọlọ́run ló tóbi jù allahumma taqabbal o ara ẹbí àwọn náà fún nípìn nínú rẹ eléyìí túmọ̀ sí pé tá a bá bẹ nìkan ìwé kọ́ bá wa du ẹran léyà agbọ́dọ̀ sàkíyèsí pàṣẹ eléyìí fún ẹni tó sì pẹ̀ràn léyà kò gbọ́dọ̀ wá sọ pé Allahumma hadha anni ìwọ ọlọ́run ẹran léyà mi lélẹ́yìí báyìí ìwọ ọlọ́run ẹran léyà mi lélẹ́yìí torí tó bá ti sọ pé ẹran léyà mi lélẹ́yìí ó ti ti ẹnu o bí ìgbà tó yẹn jalè ẹran nìyẹn o Allahumma hadha an fulan ìwọ ọlọ́run ẹran léyà lágbájá ni wa an ahli baytihi ó sì tún jẹ́ tàwọn ará ilé rẹ̀ ah iṣẹ́ ńlá ń bẹ wá ju aláwùjọ wa àwọn èèyàn ọ̀kẹ́sìn fún kankan ọ̀mọ kankan nípa rẹ̀ lọ títí agidi paálí àti fẹnú yìí náà sáni ẹni tẹ bẹ sí ń sàpàtà ní ọdún tẹ ní kọfà tó ń bọ̀ ló ń ti fẹ́ rí gbogbo ọkàn dúró ẹran dànù. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́ọ̀ba ọ̀rọ̀ láti ń gbọ̀ á rí pẹ̀tù yóò jẹ́ ọmọ yé ẹnìkọ̀ọ̀kan wa àti àwọn àtàgbọ́ wa lé pẹ̀tù ẹ̀sìn Islam kì í ṣeré rárá ẹ̀sìn ni yóò ti yẹ ọba ẹni sí pé ìlànà ẹ̀sìn tó dé lánàá tó sì lófin ni bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ̀ bá mẹ́nu bà wọ́n fẹ́ béèrè pé àkàrà ọ̀pọ̀ mọ̀ bá kọ́lọ̀ kí wà kẹ́yìn kó wà pín lé o ní pé ẹ mẹ́nu bà nípa níbi ọ̀sẹ̀ tó lọ nípa iye ọjọ́ orí táwọn ẹ̀rọ tó afẹ́kẹ́ tó bá mẹ́nu bà nípa àgbò orúkọ bí ọdún mélòó ni. àgbò kò gbọdọ̀ dín sóṣù mẹ́fà tó bá ti pọnú kan lọ dáa jù jù bẹ́ẹ̀ lọ so ṣùgbọ́n orúkọ ewúrẹ́ nǹkan kan wọ́n gbọ́dọ̀ pé ọdún kan jù bẹ́ẹ̀ lọ tí wọ́n bá dín sọ́dún kan wọn wọlé ya àgbo tó bá dín sóṣù mẹ́fà kọ̀ wọlé ya. bákan náà ẹgbẹ́ ló bá nípa pété. ẹ ń tẹ̀sí ń tẹran àtàwọn tí ń sinran àwọn lóye wọn mà ságo yìí ti pósù mẹ́fà bí o ti pósù mẹ́fà látara so ti rọyìn kò tí ì rọyìn àwọn ọmọ bí ti ṣe máa mà. bákan náà ẹgbẹ́ fún wa ní jẹjẹrẹ nípa pé tá a bá fẹ́ dú ẹran tó bá yẹ fún abá ti dú lákòókò tó wá jẹ pé àfilẹ́yọ̀ padà kátó tó di ipò di gífà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ pé sọ lórí orúkọ àgbo náà àtẹ́fà rẹ pé ẹran tẹ yàn dúdọ jẹ pé ọbẹ tà fi dù kò tí ì rọrùn ni kò tí ì wọlé sí ara rẹ àwọn afẹnikẹ pé ẹ̀jẹ̀ bá tún ọbẹ ìpọn kí ni dúdú ìdájọ́. tí ọba ti gé nǹkan kan nínú ara ẹran a lè tún dún ṣùgbọ́n èèyàn bu lónítàn torí pé òfin ọlọ́wọ́n bá sọ wípé ẹpọ́n alhamdulilayi ọ̀rọ̀ ni àti gbọ́ ẹja gbìyànjú bákan náà wọ́n mẹ́nu bá fún wa nípa gbogbo àwa tí à ń gbìyànjú láti máa ta ẹran ẹja gbìyànjú ẹran tá a bá rí pé ó ládìgbù kan àbí bí díẹ̀ tí ò lè wọlé yára rárá ẹ̀mẹ́jì àtàfáwọn èèyàn ká sì mọ́ dasa wípé síbèmí náà rà ní ṣé wàá sọnù ni àbí ìwà jẹ́ tó bá jẹ́ pé àbá ṣe mistake bí dáa ti rà ẹ̀mẹ́jì àjẹ́ kí mistake yìí tó sọ di àrà ọ̀mọ́ wa lọ́wọ́ láti tà fún ẹlòmíì láti lò fún iléyà ẹjẹ́ á gbìyànjú ká ké sara lórí àlámọ̀rí bákan náà táwọn ọba fẹ́ gbìyànjú láti lọ rẹ̀ ẹjẹ́ àwò dáadáa ká sọ ẹ̀bí tiwa ká sọ àṣìṣe tiwa di ẹ̀bí tẹni ẹlẹ́ni ọ̀dọ̀ wẹ̀ nìkọ̀kan wa ni ẹjẹ́ á gbìyànjú kọ́ lọ́wọ́ sí rọrùn fún ẹnìkọ̀kan wa ibi làá dúró sí torí àsìkò wa ẹjẹ́ àpàdé àwọn olùwádìí àsìkò yìí ní ọjọ́ mẹ́jọ lórí àkọ́tún ètò yìí bákan náà kọ́ lọ́sọ̀wájú ọjọ́ mẹ́jọ lọ́wọ́ salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.